سورة المعارج بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. sa'ala sa'ilun bi'adabin waqi'. a béèrè ọ̀rọ̀ kan béèrè nípa ìyà tí ń bọ̀ wá ṣẹlẹ̀. lilkafirina laysa lahu dafi'. tí kò ní í sí ẹni tí yóò tì í kúrò fún àwọn aláìgbàgbọ́. minallahi dhil ma'arij láti ọ̀dọ̀ ọlọ́run ẹni tí ó ní àwọn ọ̀nà ìgbàgùnkè. تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة àwọn mọ̀lẹ́kà ń gúnkè tọ́ lọ àti ẹ̀mí mímọ́ ní ọjọ́ tí ìdíwọ̀n rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún pẹ́ẹ́nà àádọ́ta ọdún. فاصبر صبرا جميلا ṣe ìfaradà tí ó tọ́ tí ó yẹ. innahum yarawnahu ba'ida. dájúdájú àwọn ń wò ó pé ohun tí ó jìnnà ni. wa narahu qariba. àwa sì rí i pé ohun tí ó súnmọ́ ni. yawma takunu as-sama'u kal ọjọ́ tí sámà yóò dàbí idẹ tí ó ń yọ. wa takunu al-jibalu kal-'ihn àti pé àwọn òkè yóò dàbí ẹ̀gbọ̀n òwú irun. wala yas'alu hamimun hamima. ọ̀rẹ́ kan kò ní lè béèrè ọ̀rẹ́ ìmúlẹ̀ rẹ̀. yubassarunahum. يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه wọn yóò rí ara wọn ẹlẹ́ṣẹ̀ yóò fẹ́ ní ọjọ́ náà pé kí òun fi àwọn ọmọ òun gba ara òun sílẹ̀ nínú ìyà. wa sahibatihi wa akhihi. àti ìyàwó rẹ̀ àti arákùnrin rẹ̀. wa fasilatihi allati tu'wih. àti àwọn ẹbí rẹ̀ tí wọ́n máa ń dáàbò bò ó. ومن في الأرض جميعا ثم ينجيه àti gbogbo ẹni tí ó wà ní orí ilẹ̀ pátápátá lẹ́yìn náà kí wọ́n gbà á sílẹ̀. kalla innaha ladha. kò lè jẹ́ bẹ́ẹ̀ dájúdájú iná náà a máa jò fófó. nazza'atan lishawa. yóò máa bó àwọ̀ orí tòró. tad'u man adbara wa yóò máa pe àwọn tí ó pẹ̀yìndà tí ó sì yíjú padà. wa jama'a fa aw'a. àti pé ó kó owó jọ ó sì fi wọ́n pamọ́. innal insana khuliqa halu'a. dájúdájú ènìyàn a ní aláìní sùúrù àkánjú. idha massahu ash-sharru jazu'a. nígbà tí aburú bá fọwọ́ kàn án á kanra ni. وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا àti pé nígbà tí oore bá kàn án á kọ̀ á fi ṣe ahun. illal musallin. àyàfi àwọn tí máa ń kírun. alladhina hum ala salatihim daimun. àwọn ẹni tí wọ́n ń tẹra mọ́ ìrun wọn. والذين في أموالهم حق معلوم àti àwọn ẹni tí ó mú ìwọ̀ tí a mọ̀ kúrò nínú àwọn owó wọn. للسائل والمحروم. fún àwọn atọrọjẹ àti àwọn tí a ṣe owó léèwọ̀ fún nínú àwọn aláìní. والذين يصدقون بيوم الدين àti àwọn ẹni tí wọ́n ní ìgbàgbọ́ òdodo sí ọjọ́ ẹ̀san. wàlladìínà hum min àdábì rọ́bìhìm mushfiqun. àti àwọn ẹni tí wọ́n ń páyà ìyà olúwa wọn. inna àdábà rọ́bìhìm ghayru ma'mun dájúdájú ìyà olúwa wọn kì í ṣe ohun tí a lè fi àyà balẹ̀ sí. walladhina hum li furujihim hafidhun. àti àwọn ẹni tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn. illa ala azwajihim aw malakat aymanuhum fa innahum ghayru malumin. àyàfi lọ́dọ̀ àwọn ìyàwó wọn àbí àwọn tí ọwọ́ ọ̀tún wọn kápá ẹrúbìnrin wọn nítorí náà àwọn kì í ṣe ẹni èébú. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون nítorí náà ẹnikẹ́ni tí wọ́n bá ń wá nǹkan mìíràn lẹ́yìn eléyìí nígbà náà àwọn eléwọ̀n àní ni olùkọjá ẹnu àlà. والذين هم لأماناتهم وعهدهم راعون àti àwọn olùṣọ́ àdéhùn wọn àti ohun tí a fi ọkàn tán wọn sí àmánà wọn. والذين هم بشهاداتهم قائمون àti àwọn olùdúró ti ẹ̀rí òdodo. والذين هم على صلاتهم يحافظون. àti àwọn olùṣọ́ àwọn ìrun wọn. أولئك في جنات مكرمون àwọn eléwọ̀n ní ẹni tí a pọ̀nlé nínú àwọn ọgbà ìdẹ̀ra. فما للذين كفروا قبلك مهطعين. kí ni ṣe àwọn tí kò gbàgbọ́ tí ara wọn kò balẹ̀ níwájú rẹ. عن اليمين وعن الشمال عزين. sí ọwọ́ ọ̀tún rẹ àti sí ọwọ́ òsì rẹ níjọ níjọ. أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم àbí olúkúlùkù wa ń retí pé a ó fi òun wọ ọgbà àlìjánná onídẹ̀ra níbí. كلا إنا خلقناهم مما يعلمون. rárá o dájúdájú àwa ni a dá wọn láti inú ohun tí wọ́n mọ̀. فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون mo búra pẹ̀lú olúwa ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn dájúdájú àwa ni alágbára. على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين láti lè fi àwọn tí ó dára jù wọ́n lọ pààrọ̀ wọn bẹ́ẹ̀ sì ni a kò jẹ́ ẹni tí a kó agara bá. فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون. nítorí náà fi wọ́n sílẹ̀ kí wọ́n máa sọ ìsọkúsọ kí wọ́n sì máa ṣe erékeré títí tí wọn yóò fi bá ọjọ́ wọn tí a ṣe ní àdéhùn fún wọn pàdé. يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون ọjọ́ tí wọn yóò jáde láti inú àwọn sàárè wọn ní wéré wéré yóò dàbí ẹni pé wọ́n ń yára lọ sídìí àsíá tí a kàn mọ́lẹ̀. خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون àwọn ojú wọn yóò wálẹ̀ ìyẹpẹrẹ yóò pò wọ́n dàrú ọjọ́ náà ni ọjọ́ tí a ṣe ní àdéhùn fún wọn.